oyọ́ sí ìwọ mùsùlùmí má jẹ́ kẹ́nìkan kún kókó ilẹ̀ ní bọ̀dì ní àwọn sàábí jẹ́ ẹlẹ́mìí èyí tó fi ní kórìíra àwọn sàábé o ìkórìíra tí ẹnìkan wá gbé jáde pé pẹ̀lú náà sọ yìí a máa kórìíra rẹ àfi tí wọn bá tó jáwọ́ níbi kan fẹ́ bá a ní àwọn àtàwọn sàábé àjẹbí rẹ àwọn abanijẹ́ ni wọ́n wọ́n máa ń fẹ́ jáàyàn kúrò lẹ́yìn àwọn sàábé àjẹbí rẹ ibi tó sì lọ ọgá ni pé wọ́n máa ń fẹ́ jáàyàn kúrò lẹ́yìn àjẹbí fún rẹ Abdullahi bin Abbas رضي الله عنه عنهما وعن الصحابة أجمعين وقوى لقوا pẹ̀lú hadithi àmọ́ ká tó kọ́kọ́ mú àwọn ọ̀rọ̀ tó wà ní àdéhùn tó jọrọ̀ fíkíwù ká tó mú gbọ́ Abdullahi ibn Abbas sọ̀rọ̀ kan lọ́wọ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ó ní shahida indi rijalun mardiyun wa ardahum indi Umar ó èèyàn kan sájẹ́ ní ìyọnú wọ́n jẹ́ ní ọ̀rọ̀ kan lọ́dọ̀ òun ó lẹ́ni tó sì jẹ́ ní ìyọnu jù lọ́dọ̀ ọ̀tọ̀ òun onítání ọ̀rọ̀ yìí adúpẹ́ fọlọ́pàá Abdullahi bin Abbas sọ̀rọ̀ ẹ̀ ọlọ́sìn ní àríkí àwọn ọ̀tá Islam àwọn rọwábì àwọn aṣíàtú ṣẹlẹ̀ àwọn tí pé mùsùlùmí làwọn náà ń tẹ́ra àwọn àmọ́ ni wọn àwọn rọ̀wáfì ìròrí àwọn rọ́fì ní tí wọ́n sẹ́ẹ̀dì ní pé àwọn ni wọ́n máa máa fẹ́ máa kórìíra àwọn sàhábà tí wà lẹ́yìn nínú ẹ̀sùn tó ka àwọn sàbí àbíká nínú tó máa ń pa mọ́ wọn táwọn fi sọ di ẹ̀sùn mọ́ wọn lọ́wọ́ pé àwọn àgbààgbà àwọn pé wọ́n kórìíra àwọn annabi meanwhile abdullahi ibn abbas lára àwọn aráalé annabi ló wà ká nígbà ń bẹ láàrin wọn ọ̀tá ń bẹ láàrin wọn ni kò ní máa sọ pé àwọn èèyàn kan táwọn yọnu sí wọ́n ṣe kí ni wọ́n jẹ́ ìgbé ọ̀rọ̀ lọ́dún òun ìgbà tí ó tún wá mú ẹni tó tún wá mú jù náà níta ni Umar ó yẹ kí ìwọ mùsùlùmí má jẹ́ kẹ́nìkan kó kórìíra ẹni bọ̀dì mú àwọn sàbíjẹ́ ìdọ́ fi ní kórìíra àwọn sàábẹ̀ o ìkórìíra tí ẹnìkan wá gbé jẹ́ pé pẹ̀lú tó ń sọ yìí a máa kórìíra rẹ̀ àfi tó ọba tó jáwọ́ níbi fẹ́ bá ní àwọn àtàwọn sàábẹ̀ àjẹ́rì rẹ̀ àwọn abadẹ́jẹ́ ni wọ́n wọ́n máa ń fẹ́ jáàyàn kúrò lẹ́yìn àwọn sàábẹ̀ àjẹ́rì ni ibi tó sì lọ ọjọ́ ni pé wọ́n máa ń fẹ́ jáàyàn kúrò lẹ́yìn àjẹ́rì fún rẹ̀ torí àwọn ṣé àwọn ọ̀rọ̀ wá fi ìdáhùn yìí tí wọ́n gbà pa àwọn sàábẹ̀ àjẹ́rì ọ̀tá ni wọ́n jẹ́ táwọn aráalé àjẹ́rì àwọn òun náà mẹ́gbà pàdé náà bí òun gan àwọn ará lé rẹ̀ òun gan tún lọ ládùn náà lọ lẹ́yìn ráwọn aláṣejù nu wọn tí wọ́n fi bá pa ń bá débi pé alimina àbí sọ́ọ̀lì òun gangan ló ní mẹ́sẹ́ẹ̀jì tá nábì ń fúrẹ́dì káàkiri ayé náà fi ń bá débi pé jìbìrìlù tọ́lọ́wọ́ ọba ní kó wá jíjẹ́ fún àlí òun ló mọ̀ọ́mọ̀ sí àbùsí asàfọ́rọ́lá kọ́lọ̀ foríjì ike jìbìrìlù ni òun ló mọ̀ọ́mọ̀ gbéṣẹ́ kó lọ́dọ̀ àdí ó wá lọ́rẹ̀ gbé fún anábì àwọn sí àbúrúkú àwọn òrí wọn nù pé wọ́n ti máa ń spread ẹran dáradára nù yíò lẹ́bi mọ̀ pé anábì ni wọ́n fẹ́ wó gbogbo wọn náà sì nípìlẹ̀ gbogbo wọn náà ní kí ló bí gbogbo ìran dáradára tí wọ́n dá sí ìsìláàmù òsì nǹkan méjì ìkórìíra ìsìláàmù ni torí dídàgbà ìsìláàmù táyì ìsìláàmù dàgbà máa nẹ́bí lọ́wọ́ o tí ìsìláàmù di ti gbogbo ayé ká nẹ́bí o tó kù tí ìsìláàmù tó wá ń fẹjú gbà nẹ́bí lọ tán kí ní ní bí ọgbé ọkàn sí wọn lẹ́nìí torí gbogbo wọn ní àṣẹ kùbọ̀ ẹbọ òṣè kí lónìí òkú lọ́rọ̀ wọn. òun náà ti wá wò pé àá ìwọ gbé ìsìláàmù tiẹ̀ dé ọwọ́ àfi ba gbogbo ti àwa ń ṣe jẹ́ àwa náà wà nígbà wọ́n wá rí fáwọn ò bá nẹ́bí jàjà ká dájú dàkọ́ra wa mọ́ ọlọ́ọ̀tì gbèjà rẹ̀ nítorí wá kù ní pé ẹja wa lóò ṣe bí ara rẹ̀ sọ wọn wáyé lè mọ́ ní ìbìkà náà wí dẹ̀ tọ́ ọ̀bá lè wí ni wọn kí náà ní ọṣẹ́ a ní kí wọn náà join ni wọn níbi tó ti join ni wọn kì í join ni wọn fẹ́ darapọ̀ kọ́ bá wọn gbé ọ̀rọ̀ ẹ̀wọ̀n lárugẹ kọ́ kọ́ fẹ́ bá gbogbo àlámọ̀rí wọn jẹ́nu iṣẹ́ tí gbogbo orú àwọn Abdullahi sábà tó bí gbogbo náà dọ̀rọ̀ dátà ń rí iṣẹ́ tí wọ́n ti nù inú ẹ tó da kí ní ìlú jù náà Abdullahi bin Saba òun náà ti ń bá òun náà gbàṣẹ lọ́wọ́ àwọn Abdullahi bin Ubayy bin Ka'ab sọ́jọ́ mù náà bìbí torí tó kọ́kọ́ bí gbogbo náà náà nánú Islam nìyẹn ìgbà nẹ́bí ó dé Madina Abdullahi bin Ubayy bin Ka'ab ó ti wà nípò ẹni tán fẹ́ gbé síbi pé ọ̀gá pátápátá ní gbogbo Madina ó ti bẹ́ jẹ gàbá ní Madina lórí pẹ́tọ̀ tọ́bá abdullahi bin ubayi bin ka àsìkò tí ìròrí ní ti fẹ́ máa sínkì sínú ìlú olànàbídé anábídé báyìí dé ìsìláàmù ó gba ọgbọ̀ olúmọ̀dínà gbogbo ìyẹn pàdé bí wọ́n gbà lórí wá wo pé àwọ̀ àárín iná láàbì máa dàárín irú ó wà àárín wọn tán lórí pé parọ́ jìnà máa iṣá ìparọ́mọ jìnà máa iṣá ẹ̀wọ̀n tó dáre ní islam àìbọ́nú ẹ̀gẹ̀ yìí àwọn ṣé àmì ìwọ̀n àwá jáwọ́ lórí ìwé ẹ̀ ni wọ́n mùsùlùmí ṣe gbọ́dọ̀ tẹ́lẹ̀ aka ìrẹ́ kalẹ̀ mọ́jẹ̀kẹ́ nìkan kan ó dorí rẹ̀ rú mọ́jẹ̀kẹ́ nìkan kan ó torí irú ìyẹn tó bá jẹ́ láwùjọ àbí irú ipò tó wà láwùjọ àbí irú orí àga tó jòkó sí láwùjọ mọ́jẹ̀ ó tàn jẹ́ o tàbí irú orí jàsídátì tí ó tọ́nà ní ó gbó nílé haúsá ó ti fẹ́ wọlé yóò bá wá àwọn nínú àwọn ọ̀rọ̀ tó máa ń pa lò àwọn sàábẹ̀ òmìnir gbogbo wọn náà kó yọ àwọn àgbà àwọn ará alẹ́ ànábì inú ẹ̀ta wà máa ń mú jù ọ̀nà ni àbáwà Umar ibn Khattab radiyallahu anhu àti Abubakar Siddiq radiyallahu anhu wọ́n gbà pàwọn méjèèjì gan náà balẹ̀ ànábì jẹ́ ọlọ́mọdé àṣàlù wa òforíjì wa ìròyìn burúkú wọn tán nínú àwọn àmìnà ọ̀rọ̀ wá fi síbi tí wọ́n bá dé ayà tọ́lọ̀ ọba ní tàbátì àdá àbí ó pò bóró bó ṣòbò ìgbà àwọn ọmọ tí wọ́n ní ẹ̀gbàgbọ́ ni o pé ọwọ́ báyìí kọ́ ní wí o pé ọ̀tún àbúlà ábí àtòsí rẹ̀ ló dáná yóò ọ̀tún àbúlà ábí lọ́tọ̀ ọ̀dà àwọn tìlà búbákìrì òsì àbúlà ábí onídání oní ọmọ ká mọ̀ pé àǹfààní ńláńlá kan rèé àwọn ará ilé ànábì táwọn wí àwọn náà sọ̀rọ̀ yìí abdullahi bin abbas radiyallahu anhuma wa an sahabati ajma'in ó ní shayda indi rijalun mardiyun ó kọ́ tó pè wọ́n nù á ó láwọn èèyàn kan wọ́n jẹ́rìí bí ọ̀rọ̀ tí mo fẹ́ wí yìí ó ní wà á dọ́ ọmọ ẹni ó lẹ́ni tí àwọn àgbààgbà sàájú ànábì ọ̀tá kan ni wọ́n jẹ́ sànábì ọ̀tá ni wọ́n jẹ́ sáwọn aráalé ànábì láti gbẹnu rẹ̀ sọ̀rọ̀ àwọn aráalé ànábì gan-an wọ́n gbà fáwọn ẹni yẹn ní ìyọnu ni wọ́n. èyí ò nìkan tó wá kọ́ àlí táwa máa ń gbé sókè gangan tẹ́gbà kóhùn làwọn Abubakar ní sàbòsíbú tẹ́gbà kóhùn ní Umaru sàbòsíbú tẹ́gbà kóhùn ní Usmanu sàbòsíbú ìgbà àlí ò mọ bí àwọn ọmọ rẹ̀ nínú ọmọ tábìbí láyé ó sọ bí ìlàbùbákẹ́rì inú ọmọ tó bí láyé ó sọ mí ní Omar inú ọmọ tó bí láyé ó sọ mí ní Uthman ẹ̀dàkùn ọ̀tá ẹni tẹ́mọ̀ ẹwà kọmọ yóò bá jókọ ẹmọ́ kókò ríra àwọn tàbí àdínlẹ́bí ti wà lẹ́nu yìí bàbá tó bá ti ní òṣèlú tà ọlọ́wọ́